بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه اليوم في وجهة كان يوم إنه أصل شوال ẹgbẹ̀rún àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ọdún mẹ́tàdínláàádọ́ta ìjọ ọ̀sọ́lá nípa ọ̀rọ̀ pákó tí a ń sọ. Ó sọ fún wa nípa ìdájọ́ pákó. بكر فقر ويجسون الفاسقون وعند الاتباع من النوم nígbà tí èèyàn bá ti lójú oorun lóru tí èèyàn lè bẹ̀rẹ̀ nàfìlà nítorí bàbá mi sọ̀rọ̀ àlọ́ sọ̀rọ̀ tó bá ti di lóru ẹ̀ṣọ́ òṣùpá òun bíṣíwà yóò ṣe ìmọ́tótó ẹ̀rọ rẹ̀ pẹ̀lú tako. wọ́n kò mú ìlú níbi súnà tá a kà pamọ́ súnà tí a gbọ́dọ̀ fi lẹ̀ nígbà tí a bá fẹ́ lọ́wọ́ inú òun ti lágbára ọgbọ́dọ̀ kó sì kápọ̀ ọmọdé kejì irú àkókò náà ẹ̀ka ọ̀pọ̀ bákan náà bákan náà yóò di sọ́nà kàkà fáwọn nígbà tí ẹ̀ bá ti tó ti pẹ́ kẹ́mi ọlọ́. ìdí pákó ó kì í bọ̀ fún wọn ìdí pákó tó ń lọ bá rẹ̀ rí ra wa ọba kì í bọ̀ fún wọn. nígbà tó wọn kó gbèbí ti ṣe dé báyìí ó sì lóyún ẹ̀sìn mi ọkùnrin náà ó lóyún ẹ̀sìn mi ìjẹ́ kí ló wà nù rẹ̀ ọjọ́ bí olókè ní ọjọ́ bí kéde ní bẹ́ẹ̀ ó sì padà bí lóbi náà ni. بعد كده السادس والتعبان إليه جزاء من خالف السنة واستهزأ بالسنة إليه لسنا كجو كجو نتأتى فرعسة تنقل سرعة عقاب لمن خالف السنة والكتاب ìyá akẹ́dùkẹ́dù ti máa ń jẹ ojú ẹni ìlú tó bá yà máa sọ́nà nàbẹ́sọ̀tà àti tìrọ ọlọ́run irú ẹ̀ lọ́jọ́ ni ẹ̀ òun fi pákó yẹn sáwẹ́wà ọlọ́run wa dáwò àdáwò tó kàn án náà lásọ ó tó kún ọlọ́run náà sọ pé ọjọ́ bí wọ́n máa fi nǹkan wọ́n máa yà wọ́n ní nǹkan nínú kìíní ni ọjà rẹ̀ lára rẹ̀ padà báyìí àwọn olùdíje jáde báyìí nítorí bẹ́ẹ̀ sọ́nà yìí sáwẹ́wà kọ́dà ló fi dájú àwọn sálà nínú ìgbà tí wọ́n mọ̀ mọ́ wọn wọ́n ní pákó ibi táwọn kápẹ́ńtà máa ń fi lẹ́yìn wọn fàlà sí pákó lára ìbẹ̀rẹ̀ wọn kan etí báyìí nìyí. torí ní sẹ́yìn mùsùlùmí ọwọ́ àti tásìkò ní ọlẹ́sìn ti láwà ní ìyẹn fẹ́ kí wọ́n ní ọ̀gá létí báyìí yọrùn ẹ wá rẹ́ nìkan lórí pákó sí etí ní ẹ máa máa dìde ẹ̀yẹ pé àbẹ̀ gbà wá ní etí rẹ̀ lọ́wọ́ àti fi pákó sí i láti fara kẹlẹ̀ nìkan ń dá sí ètò ìdílé àwọn àní sọ̀rọ̀ ọ̀gá àfáàlì wa wà gbára di ọwọ́ amúpapọ̀ báyìí ìṣesí àwọn sọ̀rọ̀ yẹn etí wọn báyìí ní pápó ìmọ̀ àwọn ọba ti níbi ẹ̀rọ ayọ́kà mọ́ ni yórùn àjàjà gbogbo àsìkò mọ́ àfi gbàgbọ́ bá fẹ́ lálùwàlà àbọ̀fẹ́ wọlé pàṣẹ sọ̀rọ̀ àbọ̀fẹ́ ìdílé yẹn àbò ti dáadáa tó ti pẹ́ àbọ̀jẹ̀ kẹta ló lò ó yóò mú bá gbọ́ rẹ̀ lọ́wọ́ ẹ̀dá àná ọ̀sán sọ́nà yìí gbọ́dọ̀ wọlé lẹ̀ tó pápọ̀ yìí ọlọ́fẹ́ ló sáà ní dáadáa máa mú sọ fún ojú òun náà. àwọn káàkiri ní wọn báyìí wọn fi rọ ìjẹ́ kí ló dé wọn ní à ìjẹ́ yín lè jù dáadáa àti ọ̀pọ̀lọ́ eyín làwọn mùsùlùmí pọ́n tó wọ́n fẹ́ fi yìí lórí ẹgbẹ́ súnlẹ̀ kékeré lásán táwọn máa wò pé kékeré ọlọ́run lè ní gbogbo mi wá tó lè fi ṣèkàdà fún wa ẹ̀dá pákó ẹ̀ má jà kó ṣeré ọ̀pọ̀lọpọ̀ tí ìdàgbà débi kan àfa ẹnu ti wọ̀ ọ̀rá pátápátá kò sí sùtọ̀ mọ́ àìtọ́jú ẹnu lọ́fà نسأل الله السلامة سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك